أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوك فن الله ọba tí ó fi ìfẹ́ rẹ̀ kó wa jọ ní ìrọ̀lẹ́ alálùbáríkà ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe nínú tíra umdatul ahkam ti afa abdulgani al-maqdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí a ṣì wà lórí àwọn ahadith tó ń sọ̀rọ̀ lórí al imam àti àwọn tí wọ́n tẹ̀lé imam. imam أو بير لوري حديث 77 حديث أبي هريرة àwọn hadith méjì ló tẹ̀lera wọn tí ó jẹ́ pé ìtumọ̀ wọn nǹkankan náà ni so a ó kọ́kọ́ ka méjèèjì pẹ̀lú ìtumọ̀ síwájú kí a tó ṣe àwọn àlàyé tí síwájú kí a tó ṣe àwọn àlàyé tí ó rọgbà حديثنا عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال جعل الإمام ليؤتم به فلا تختلفوا عليه فإذا كبر فكبروا وإذا ركع فاركعوا وإذا قال سمع الله لمن حمده فقولوا ربنا ولك الحمد وإذا سجد فاسجدوا وإذا صلى جالسا فصلوا جلوسا أجمعون حديث أبو هريرة ọlọ́run bá kí ó yọ́nú sí láti ọ̀dọ̀ òjíṣẹ́ ńlá anábi muhammad sallallahu alayhi wa sallam ó ní anábi sọ pé innama ju'ila al-imamu li yutamma bih ó ní a fi imam a fi kalẹ̀ torí pé kí a lè máa kọ́sẹ̀ rẹ̀ ni fala takhtalifu alayhi ẹ má ṣe ya sí imam èyí ni pé ẹ má ṣe kí jẹ́ kí iṣẹ́ yín kó yàtọ̀ sí iṣẹ́ ti imam fa idha fakabbiru tí imam bá ṣe kábàrà ẹ̀yin náà ṣe kábàrà wa idha raka'a tí imam bá ṣe rùkú ẹ̀yin náà ṣe rùkú وإذا قال سمع الله لمن حمده فقولوا ربنا ولك الحمد nígbàtí imam bá sọ pé sami allahu liman hamida èyí ni pé ọlọ́run ọba ó ń gbọ́ ẹni tí ó yìn tí ó ń dúpẹ́ fún ẹ̀yẹn sọ pé rabbana walakal hamd wọ ọlọ́run ọba wa ọpẹ́ títí ẹni ṣe wa idha sajada fasjudu nígbàtí imam bá ṣe sùjádà tó forí kalẹ̀ fasjudu ẹ̀yin náà ṣe sùjádà ẹ forí kalẹ̀ wa idha salla jalisan fasallu julusan ajma'un tí imam bá tó bá jókòó kírun ẹ̀yin náà jókòó kírun ẹni pé tí ó bá ṣẹlẹ̀ pé imam ò lè kírun ní dúró tó pé ìjókòó ni ó kírun ẹ̀yin náà kírun lẹ́yìn rẹ̀ ní jókòó أني وفي معناه من حديث عائشة رضي الله عنها قالت صلى رسول الله صلى الله عليه وسلم في بيته وهو شاك صلى جالسا وصلى وراءه قوم قياما فأشار إليهم أن اجلسوا فلما انصرف قال إنما جعل الإمام ليتم به فإذا ركع فاركعوا وإذا رفع فارفعوا وإذا قال سمع الله لمن حمده فقولوا ربنا لك الحمد وإذا صلى جالسا فصلوا جلوسا أجمعون حديث عائشة يا النبي محمد صلى الله عليه وسلم رضي الله عنها قلنا إتما حديث أبو هريرة ناني أني صلى رسول الله صلى الله عليه وسلم في بيته anabi sallam ó kí ìrun ọ̀ràn yẹn nínú ilé ẹ̀ wọ́n wà ṣáàkìn torí pé ó rẹ̀ kò gbádùn salla jalisan ló bá kírun níjòkó wa salla wara'ahu qawmun qiyaman àwọn tí wọ́n bá tó ń kírun làwọn bá dúró kírun lẹ́yìn rẹ̀ fa ìṣára ọ̀fọ̀ hàn wípé ọya ẹ falamma sarafa nígbàtí wọ́n kírun tán ni ànábì sallam bá sọ fún wọn pé innama ju'ila al-imamu liyutamma bihi a fi ìmáàmù kalẹ̀ torí pé kẹ́lẹ̀ máa kọ́sí rẹ̀ ni fa idha raka'a farka'u tó bá ṣe tí ó bá sọ pé sami allahu liman hamida èyí náà sọ pé rabbana lakal hamd wa idha salla jalisan fasallu julusan ajma'un tí ó bá kírun ní jòkó èyí náà ẹ kírun ní jòkó eléyìí ni àwọn hadith méjèèjì tí a fa mú tó sì jẹ́ pé ìtumọ̀ wọn nǹkan náà ni ṣùgbọ́n ohun tí ń bẹ nínú èkejì kò sí nínú alákọ̀ọ́kọ́ ìdínú tí a bá fi mú méjèèjì wá torí àǹfààní àwọn masáìl tó wà nù hadith méjèèjì àkọ́kọ́ ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó ní innama àwọn afáàní tufidu alhassri walqasr ẹni pé ó ń sàǹfààní pé imam àǹfààní tó ní náà ni pé kẹ́ẹ̀lẹ̀ rẹ̀ a fi ìmáàmù síwájú torí pé bóyá àjùlọ a fi ìmáàmù síwájú torí pé bóyá nǹkan míì yàtọ̀ sí pé kẹ́ ẹ lè máa kọ́sì ẹ̀ ay innama ju'ila al-imam ya'ummu an-nas liyuktada bih a fi ìmáàmù kalẹ̀ kó síwájú òun torí kẹ́ ẹ ni ọ̀rọ̀ anábì sàásọ́lẹ̀m tó ní fala takhtalifu alayhi ẹ má ṣe ìyapa pẹ̀lú ẹ̀ wọ́n ní ọ̀rọ̀ yìí òfin abin uh, al'amru èyí ni pé àṣẹni anabisa àṣẹlà ń pa wọ́n ní nínú àwọn ọ̀rọ̀ sharia yálà inú al-Qur'an ni àbí inú sunna anabi ni sallallahu alaihi wasallam tí a bá pàṣẹ ipe ẹsẹ wọ́n ní tó ń ṣàǹfààní pé wájib ni tí a bá pàṣẹ ipe ẹ gbọ́dọ̀ ṣe wọ́n ní tí ó ń fa sáǹfàní ni pé ṣíṣe rẹ̀ haram ni so kí wá ní ìdájọ́ òfin tó wá nù ọ̀rọ̀ anábi sallallahu alaihi wasallam pé fala taktalifu alayhi èyí ni pé tí ẹ bá ṣiṣẹ́ kan tó ṣe yàtọ̀ sí ti imam ó ti ṣe haram àbí tó bá fi kan lẹ̀ tó yàtọ̀ ti imam ó ti fi wájìbù lẹ̀ àwọn àfáà ní ìyapa sí imam ó yàtọ̀ ó sì ní agbára jura wọn lọ kí ni nǹkan tí a yapọ sí imam ó ní ó ṣe ìdájọ́ ohun ṣe bó jẹ́ haram ni àbí makuru ni àbí mustahab bilase àbí wajib bilase so gẹ́gẹ́ bí nǹkan tí a yapa pẹ̀lú imam ló bá fi tóbi tó bẹ́ẹ̀ náà ni ohun tí a ṣe yẹn náà tóbi tó. Bito níbi anabisa asala ni fala takhtalifu alayhi ẹ má ṣe yapa pẹ̀lú imam so àwọn masala tí ó jáde wá lábẹ́ ẹbí ni pé tí imam bá ń kírun náfílà ṣé àwọn táǹkì farilla alikirun lẹ́yìn tó bá pé àwọn rakaat tí ó kì nǹkan náà ní táwọn náà kìí àbí tó yẹ pé imam ló ń kí fọ́bù ṣé àwàtá kìnnà fílà lè kírun lẹ́yìn ẹ̀ apá kan nínú àwọn olùmọ̀ wọ́n lọ wípé adamu sihati itimamu muftari bil mutanafi tí wá wípé kò èyí ni pé kò tọ́ kí ẹni tí ó kírun ọ̀ranyàn kó tẹ̀lé imam tó ń kírun náfìlà. fìlà kí ni ẹ̀rí wọ́n lẹ́rí yẹn wọn ni pé anábì ni innama ju'ila al-imamu liyutamma bihi a fi ìmáàmù kalẹ̀ torí kẹ́lẹ̀ kọ́sì ẹni fala taktalifu alayhi ẹ má ṣe yapa pẹ̀lú ẹ̀ wọ́n ní ìyapa tó wà ń bí níyà tó yàtọ̀ síra wọn àníyàn imam onípò ń kírun ọ̀ràn yẹn àníyàn tó tẹ̀lé onípò ń kírun náfìlà àbí àníyàn imam onípò ń kí náfìlà yẹn ni ó tẹ̀lé ọ̀ràn yẹn ló ń kí so wọ́n ní ìyapa ti wá báyìí ìdínú tí wọ́n fi sọ pé kò tọ́ apá kan nínú àwọn àfàmì wọ́n ní kò sáburú kí ẹ tí ó ń kírun ọ̀ràn àyàn kó tẹ̀lé imam tó ń kírun náfìlà eléyìí sì ni ohun tí sheikhul islam ibn taymiya àti àfa ọmọ kéwòrán ibn qayyim táwọn náà tẹ̀lé wọ́n ní ẹ̀rí wọn ni pé ó wá nù hadith muttafaqun alayhi wípé kana yusalli ma'a nabi sallallahu alayhi wa sallam ثم يرجع فصلي بقومه تلك الصلاة وني معاذ ابن جبل ومن كيرو قالوا النبي صلى الله عليه وسلم لأنه مسلاسي مدينة nígbà tó bá kírun ìṣá ìta pẹ̀lú ànẹ́bí sàọ́sọ́lẹ́m yóò padà lọ sí àdúgbò rẹ̀ láti lọ ṣe imam fún àwọn èèyàn rẹ̀ wọ́n ní irun tí Mu'adh tó kí pẹ̀lú ànẹ́bí sallallahu alaihi wasallam òun lọ láti jẹ́ pé irun ọ̀ranyàn èyí tí ó kí pẹ̀lú àwọn eh, èèyàn rẹ̀ yìí kò lè jẹ́ ọ̀ràn èèyàn torí pé kò sí ọ̀ràn èèyàn méjì kò síbi tá a ti ní ká kí ìṣá ilẹ̀ méjì so automatically irun tó kí pẹ̀lú àwọn èèyàn rẹ̀ yẹn náfìlà ni so eléyìí ni ẹ̀rí wọn tí wọ́n sọ wípé kò sí aburú torí pé irun tí Mu'adh tó ń kí pẹ̀lú àwọn èèyàn náfìlà lòun kí àwọn sì ń kí irun ọ̀ràn èèyàn so anabi sàásẹ́lẹ̀ mo sì sí lọ́wọ́ àti má ṣe bẹ́ẹ̀ torí pé anabi mọ̀ pé ó ń ṣe imam fún àwọn èèyàn rẹ̀ ní àdúgbò rẹ̀ tó sì ń kírun pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam nínú madina bákan náà wọ́n ní irun salatul khawf tí anabi sàásẹ́lẹ̀ kí fún àwọn sàhábẹ́ tó kí rákà méjì pẹ̀lú àwọn apá kan tó sálámà tó sì tún kíráka méjì míì pẹ̀lú àwọn apá kejì tó sálámà àkọ́kọ́ ni pé irun yẹn ráka méjì nítorí pé wọ́n wà nù ìbẹ̀rù wọ́n sì wà nírìn àjò so automatically irun ọ̀ràn yẹn wọ́n nígbà náà kọ́sùrù ni ráka méjì ni anabisa sallam sì kí ráka mẹ́rin pàápàá jùlọ ó sálámà sí méjèèjì. Si tó bá tiẹ̀ wá jẹ́ pé rákà méjì tó kí àwọn tó ń bẹ lẹ́yìn ẹ̀ àwọn ni wọ́n sálámà táwọn míì tó wá tò lẹ́yìn rẹ̀ tó wọ́n sálámà á ní rákà mẹ́rin ni anabi sàlá sàlám kí ṣùgbọ́n méje irun rákà méjì méjì yẹn ó sálámà nínú ẹ̀ wọ́n lè fi hàn pé irun kejì tánàbí sàlá sàlám kí náfìlà lòun kì í ṣe ọ̀ràn yẹn so eléyìí ni ọ̀rọ̀ àwọn olùmọ̀ bó tilẹ̀ jẹ́ pé ìyapa ẹnu ni tó rọra pọ̀ díẹ̀ ṣùgbọ́n ohun tó fi tó fi ṣe àfihàn ẹ̀rí òun náà ni pé kò sí aburú kí ẹni tí yóò kírun ọ̀ràn yàn kó kí irun lẹ́yìn ẹni tó ń ṣe náfìlà bákan náà lórí pé fala takhtalifu alayhi wọ́n tún ṣe ìyapa ẹnu lórí àwọn tó ń tẹ̀lé imam tí imam ń kírun ní ìjókòó tó sì jẹ́ pé àwọn táwọn tó ń kírun lẹ́yìn rẹ̀ yìí àwọn ní agbára àti dúró táwọn sì tún kírun ní ẹ̀yìn rẹ̀ lórí ìdúró wọ́n ní kí ni ìdájọ́ yẹn so apá kan nínú àwọn olùmọ̀ wọ́n ní annal ma'mumin khalfal imam ajiz anil qiyamu julusan gbogbo ẹni tí ó bá kírun lẹ́yìn imam tí imam ò lè dúró tó kírun jòkó àwọn náà kírun ní jòkó ni kó tàbí wẹ́ pé wọ́n ní agbára àti dúró wọ́n fi àwọn àdísì tí a túmọ̀ rẹ̀ sẹ́yìn ní ìsìn wọ́n fi sẹ̀rí torí pé anabisa ọ̀sẹ́lẹ̀m ó ní ó sẹ́wọ́ sí wọn pé kí wọ́n jòkó lẹ́yìn ìgbà tó kírun ta ló sì sọ fún wọn pé a fi ìmáàmù kalẹ̀ torí kẹ́ lè kọ́sẹ̀ rẹ̀ ni ẹ gbọ́dọ̀ yapa pẹ̀lú ẹ̀ bákan náà apá kan nínú àwọn olùmọ̀ àwọn ní annahu la yajuzu lil qadir ala al kó kírun lẹ́yìn imam tí ò lágbára àti dúró tó ń kírun jòkó kó náà wá kírun lẹ́yìn rẹ̀ ní jòkó wọ́n lé léyìn kò tọ́ bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní òsì aburú tó wá pé irun náfìlà ni gẹ́gẹ́ bí tarawih àti àwọn yòókù lọ ẹ̀rí wọn ó ní pé anabi sàlẹ̀m ó kí irun ní àsìkò tí ó rẹ̀ síwájú kí anabi sàlẹ̀m tó fi ayé lẹ̀ tó jẹ́ pé abu anabi kírun ní jòkó abubakar òun ló ń tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam òun sì kírun lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ní orí ìdúró àwọn tí wọ́n tò lẹ́yìn abubakar àwọn kọ́sì pẹ̀lú abubakar ni so eléyìí ni ẹ̀rí tiwọn torí pé àwọn èèyàn kírun ní ẹ̀yìn anabi sallallahu alayhi wa sallam ní dúró òun sì kírun ní ìjòkó. E bákan náà anabi sàlám ò ní kó èyí ṣe tí wọ́n fi kírun ní orí ìdúró tọ́ wọ́n á sọ gbọ́dá àwọn àdísì ta kà sẹ́yìn ní ìsìn àdísì ni tó fi hàn wípé anabi sàlám ọ̀sẹ̀ wọ́n sì wọ́n pé kún ó jókòó wọ́n ní àwọn kan ní khususiyya anabi ní sallallahu alayhi wa sallam àwọn ní nasku ni bó ti wọlé orí àwọn àfáà ni kò sọ pé nǹkan nọ́ọ̀sì ni àfi tí a bá mọ kí ni àkọ́kọ́ kí ni ìgbẹ̀yìn bákan náà tó bá yẹ pé àdífì méjèèjì tó yapa pẹ̀lú ara wọn yẹn a ní àǹfààní àti fi wọ́n ṣiṣẹ́ papọ̀ kò sí àǹfààní láti gba aṣọ a wà ní eléyìí ti ilé rẹ so ọ̀rọ̀ tó fi hàn jù náà ni pé kò sí aburú tí imam tí ó bá kírun ní orí ìjòkó àwọn tó kírun lẹ́yìn rẹ̀ kún kírun ní jòkó torí annabi sallallahu alaihi wasallam tó ní fala takhtalifu alayhi ẹ má ṣe yapa pẹ̀lú ẹ̀ àti pé annabi sallallahu alaihi wasallam ó sẹ́wọ́ sí wọn pé kún ó jòkó àwọn ọ̀dà ẹni nígbà tí imam bá ń ka kí ó ní inú ẹ̀rùn tí a máa ń ka kí ó rẹ̀ sókè so eléyìí náà mas'ala ni tí àwọn àfáà tí wọ́n ṣe ìyapa ẹnu lórí ẹ̀ kódà ìyapa ẹnu tó pọ̀ ní torí pé ọlọ́run ọba ọba lè kọ́ lọ́wọ́ nínú Qur'an pé wa idha quri'a al-Qur'an fansitu فانصتوا فاستمعوا له وانصتوا لعلكم ترحمون tí a bá ń ka tí wọ́n bá ń ka Qur'an ẹ tẹ́tí gbọ́ kẹ́ ẹ dáálé torí kẹ́ ẹ lè ṣe oríire Imam Ahmad ó ní ajma'a an ala anna hadhihi al nazalat fi salat wípé àwọn olùmọ̀ wọ́n fẹnu kò lórí pé àyà yìí ó sọ̀kalẹ̀ lórí ìrun ni wọ́n pé àyà náà sọ̀kalẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀run ni pé tí wọ́n bá ń ka Qur'an nínú òun fastami'u ẹ̀yẹ dáalẹ̀ máa gbọ́ wa ansitu kẹ́ dáalẹ̀ la'allakum turhamun so eléyìí wà ní ẹ̀rí àwọn tí wọ́n sọ wípé tí a bá ń kírun lẹ́yìn imam tó ń ka kéhùn sókè nígbà tó ń bá ń ka kéhùn àwọn ò ní ka kéhùn kankan bákanáà ó tún wá nù ẹgbàwọ́ọ̀rọ̀ míì tí Abu Huraira tó gbà wá pé anabisa sallam ní innama ju'ila al-imamu liyutamma bihi fa idha kabbara fakabbiru wa idha qara'a fansitu وإذا قال غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين وإذا ركع فاركعوا وإذا قال سمع الله لمن حمد فقولوا اللهم ربنا ولك الحمد وإذا سجد فاسجدوا وإذا صلى جالسا فصلوا جلوسا أجمعون torí pé n tó fa ìyapa ẹnu kìí ṣe torí kíka súra nínú òun torí umul qur'an ni fatia àdífi tí a nẹ́bí sàásánlá ìpé ẹni ó kírun tí ó fatia kò nírun so now ní sí àwa tí a wà lẹ́yìn imam àkàfàtíà imam ló ń kà so ìdínú táwọn fi ṣe pé ó ti ọ̀ràn èèyàn ní fún gbogbo èèyàn kọ́ka fatia lẹ́yìn òun so anabi sallam níbi àdífì náà ó fi hàn pé anabi ò sọ pé kún ọkà fatia torí pé ó ní wa idha qala ghayrul maghdubi alayhim waladdallin ìtẹ́yìn ó sọ ní pé àmín tó wáyé pé ọ̀ràn àyàn ni ànábì ọ̀ ọ gba ọ̀ dídáalé tí máa dáalé síwájú kó mi ẹ̀yin náà sáré ka gẹ́gẹ́ bí àwọn mi ṣe sọ ẹ ka náà nígbà tí ọba rọra dáalé o àwọn kan ní kẹ bákan náà Jabir ibn Abdullah òun náà tún gba ọ̀rọ̀ wa. ipe anabi sallallahu alayhi wa sallam ń sọ ipe man kana lahu imamun fa qira'atuhu lahu qira'a gbogbo ẹnikẹ́ni tí ó bá ní imam kéwù imam títí ẹ̀ náà ni so ntí imam ń kà gẹ́gẹ́ bí ìgbà tó ẹkùn náà ń kà ni bákan náà Abu Hurairah náà tún gba ẹgbàwọ́ mi wá ipe انصرف صلى الله عليه أن رسول الله صلى الله عليه وسلم انصرف من صلاة جهر في جهر فيها بالقراءة أنا بسلم أكيون ينوتي وانكا كيوسوكي لا يبطوا أكيون تا توسيجو ساوان صحابي ري ló wá sọ pé alqara máyì منكم minkum anifan ṣé a rí ẹni tí ń ka kí ó lẹ́yìn èmi lẹ́ẹ̀kan táǹkì táǹkì ọ̀hún faqala rajulun na'am wọ́n ní lárákùnrin kan bá sọ pé bẹ́ẹ̀ ni èmi ni wọ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ní anábì bá ní inni aqulu mali yunazi'u al-Qur'an ọjọ́ ah, ah, bẹ́ẹ̀ náà mo ní kí n tẹ́ lóde tí mo rí pé bá wọ́n ń ṣe fàmí ń fọ́ nínú ìrun nígbà tí mo ń ka Qur'an bígbà tí Qur'an ń fà mí lẹ́nu ń fẹ́ kàyó tó نبني أعوني قال فانتهى الناس عن القراءة مع رسول الله صلى الله عليه وسلم فيما جهر فيه النبي صلى الله عليه وسلم wọ́n ní ní àwọn èèyàn wọ́n bá síwọ́ nínú kí wọ́n máa ka kéwú lẹ́yìn anabi sallallahu alayhi nínú òun tí ó ń ka kéwú sókè so gbogbo eléyìí ó fi hàn pé uh, àwa máàmú tí imam bá ń ka fati àbí súra àwọn ọ̀dàlẹ̀ dí àmọ́ gbọ́ àní ka nǹkan kan gbà náà ṣùgbọ́n tó bá pé irun tí wọ́n kí tí ń ka kí ó sí sínú ni ìgbà yẹn ni ó di ọ̀ràn yẹn lórí àwa náà káwọn náà ka fatia àti súra. náà bákan náà ó tún wá nù ẹ̀gbà wa ti Jábìr ibn abdullah tó náà gbà wá pé kullu salatin lam yuqra fihi bi ummi al-qur'an fahiya khidajun illa wara so bó tilẹ̀ jẹ́ pé eléyìí àwọn àfáà mi wọ́n wò pé báyà ọlẹ ṣùgbọ́n tó bá pé àdísì ni tí tó pójú owó so yóò jẹ́ alifaslu al-khitab kò sí ìyàmá torí pé ó ti fi hàn pé ìtumọ̀ ọ̀rọ̀ anẹ́bísà ọ̀sẹ́lẹ̀ tó ní ẹnikẹ́ni tí ó bá kírun láìka fátíà ìrun rẹ̀ oyin jẹ ìrun tí ò pé ni àyàfi ẹni wà lẹ́yìn imam so eléyìí náà wà nínú àwọn ẹ̀rí àwọn tí wọ́n sọ pé èèyàn ó lẹ́yìn imam ni tí wọ́n bá ń kírun ìrun tí a máa ń ka sókè. So, bákan náà ọ̀rọ̀ anabi sàlá sàlám tó ní sami allahu liman hamida kẹ́límà sami allahu liman hamida yìí uh, ìtumọ̀ rẹ̀ ní pé kí ni sẹ́mìá ọlọ́run gbọ́ liman hamida ẹni tí ó dúpẹ́ fọ́lọ́run ọba ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run gba ìdúpẹ́ ẹrú rẹ̀ tó dúpẹ́ torí pé sam'u níbi istijaba ni torí ó wá nu ẹgbàwọ́rọ̀ kàtí ànẹ́bísà allahumma inni أعوذ بك من الأربع من علم لا ينفع من قلب لا يخشى ومن نفس لا تشبع ومن دعاء لا يسمع ipe mo sáàdì ìwọ ọlọ́run níbi ìmà tí ó láǹfààní níbi ọkàn tí ó bẹ̀rù ọlọ́run ọba níbi ẹ̀mí tí ó tí ó yó ẹ̀mí tí ó láyọ̀ ọkàn àníbi àdúà tá a gbọ́ àdúà tá a gbọ́ ń bí o ní pé àdúà tí ó tọ́lọ́run ọ̀dáhùn so sẹ́mùrù níbi ó fi hàn pé istijaba ni torí pé ó wá nù rìwáyà mi pé wa min da'watin la yustajaba laha so eléyìí ti túmọ̀ pé wa min du'ain la yusma ay la yustajabu laha so kẹ́límà sami Allahu liman hamida èyí ni pé ọlọ́run ọba gba ọpẹ́ ẹni tí ń dúpẹ́ náà bákan ọ̀rọ̀ anabi sallam tó ní wa idha qala sami allahu liman hamida faqulu rabbana walakal hamd kalima rabbana walakal hamd àkọ́kọ́ ó ní pé khasun bil imam abin sami allahu liman hamida khasun bil imam eléyìn imam ni yóò ṣe walmunfarid àtẹ̀ntó ń kírun ló nìkan dúnàl màmú àmọ́ àwọn tó ń kírun lẹ́yìn imam àwọn òní sọ pé sẹ́mi allahu liman hamida so ẹni tó ń kírun ló nìkan yóò sọ sẹ́mi allahu liman hamida rabbana walakal hamd imam wọ́n ṣe sẹ́mi allahu liman ṣùgbọ́n àwọn tó ń kírun lẹ́yìn rẹ̀ òní sọ ẹlẹ́ẹ̀kejì ni pé síga rabbana walakal hamd ó wá ní sígà mẹ́rin gbogbo ẹ̀ tá a bá ṣe déédéé ni torí pọ́ wà nù hadithi bẹ́ẹ̀ àwọn àfáàní tó dáa jù ní pé ká máa ṣe lé ń gbà mí ká ṣe ń gbà ó wá lórí pé rabbana walakal ó sì tún wá ní sígà rabbana lakal ó wá ní sígà allahumma rabbana walakal ó wá ní síga allahumma rabbana lakal hamd láìsí wà so àwọn síga mẹ́rẹ̀ẹ̀rin yìí gbogbo ẹ̀ ló wá nínú àdísì tí ó pójú owó so ṣùgbọ́n àlè máa ṣe gbogbo ẹ̀ papọ̀ kéèyàn wá kírun léṣe kó kírun eh, ìṣà for example kọ́ ẹ pé ó ṣe lé lákọ̀ọ́kọ́ ó ṣe lé lẹ́kẹ̀ẹ́jì ó ṣe lé ní ẹ̀kẹta àwọn ẹyọ̀kan náà lágbàmú ṣùgbọ́n ká máa ṣe nígbà míì ká máa change òun ló fi dáa jù Allahu alam naam wọ́n ní ọ̀rọ̀ ọ̀rọ̀ anabisa sallam tó ní faqulu rabbana walakal hamd ó fi hàn pé ọ̀ràn yẹn ni ká sọ bẹ́ẹ̀ torí pé faqulu al èyí ni pé àṣẹ so naam ṣùgbọ́n ṣé imam òun náà sọ rabbana walakal hamd eléyìí náà ìyapa ẹnu díẹ̀ lọ́rọ̀ àwa lórí imam yóò sọ pé rabbana walakal hamd lẹ́yìn ìgbà tó bá ṣe sami Allahu liman hamida eléyìí ni àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà òní tí wọ́n mú pé imam náà yóò sọ rabbana walakal hamd ṣùgbọ́n madhaba malik imam ò ní sọ rabbana walakal hamd àwọn máa mú nìkan ni wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó dáa náà ni pé àwọn síyàkì ìmáàmù ó wí àwọn tó ń bẹ lẹ́yìn ìmáàmù náà ó wí ẹni tó bá ń kírun ló nìkan òun náà sọ bẹ́ẹ̀. tọ́ lẹ́yìn ìgbà tá a bá sọ pé rabbana walakal hamd àbí ọ̀kan nínú àwọn síga yìí tí ó tún ní nǹkan míì tá a fi kún un bẹ́ẹ̀ ni ó ní àwọn àdúrà míì tá a lè fi kún tó tún wá nínú sunna nabi sallallahu alayhi wa sallam alákọ̀ọ́kọ́ nú ẹ̀ òun ni àdísì tí Rifa'a ibn Rafi' az-Zuraqi tọ́gbà wà pé kunna nusalli yawman wara'a rasulillahi sallallahu alayhi wa sallam falamma rafa'a rasulullahi sallallahu alayhi wa sallam ra'sahu min rak'ati wa qala sami'a Allahu liman hamida ó ní à ń kírun pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam kan à ń kírun lẹ́yìn ẹ̀ nígbàtí anabi sàlám dìde láti rùkú tó ní sami allahu liman hamida ó ní qala rajulun wara'ahu ó ní ẹnìkan lẹ́yìn anabi sàlám lọ́ba ní rabbana lakal hamdu hamdan kathiran tayyiban mubarakan fi falamma sarafa nígbàtí a kírun tán ó ní anabi sàlám lọ́ba síjú wa lọ́ba sọ pé manil mutakallimani fa eléwo ni ó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tá a kírun qala rajul ana ya rasulallah wọ́n ní ní arákùnrin kan bá ní èmi ni mo sọ̀rọ̀ wọ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ní anábì bá sọ pé laqad ra'aytu bid'atan wa thalathina malakan yabtadiruna ayyuhum yaktubuha awwalan wọ́n fi hàn mí mo rí àwọn màláíkà uh, uh, tààtì wọn fẹ́ pè pẹ̀lú yorùbá yóò fẹ́ pè é ọgbọ̀n afuel ọ̀sápá lórí ni wọ́n wọ́n so bídà ten wọ́tàlẹ̀ àfi èyí pé ọgbọ̀n àti nǹkan kan bídà ó ní òǹkà tí ò tó mẹ́wàá so èyí ni pé ọgbọ̀n àti nǹkan kan nínú àwọn màláìka mo rí pé òǹkàlùkù wọn ń ṣe eléwo ní ọkọ̀ọ̀kọ̀ kọ kẹ́límà tí àwọn èèyàn tó wí pé hamdan kathiran tayyiban mubarakan fi ẹni pé níbi tí kálímà lọ́lá tó tó tóbi tó àwọn màláìkà bí ọgbọ̀n àti nkankan ni wọ́n ń ṣe àbí rígérígé ẹni pé wọ́n ń ṣe naam ìpè ilé òní ọkọ̀kọ̀kọ̀ nù wọn so eléyìí fi pé a lè ṣe kẹ́límà yìí tó di pé ó ti di sunna taqririyan anabi sallallahu ó fi rinlẹ̀ torí pé kò sọ pé èéṣe tó fi sọrú nǹkan báyìí ní ẹ̀yìn ìrun bákan náà ó tún wà nínú àwọn àdúrà míì tí anabi sàásálàm náà máa ń ṣe inú ẹ̀ náà èyí tí ibnu abi awfa tó gbà wá wípé kánà rasulullah sallallahu alayhi wa sallam idha من الركوع قال سمع الله لمن حمده اللهم ربنا لك الحمد ملء السماوات وملء الأرض وملء ما شئت من شيء بعد so anabi sàlá sàlá máa ń ṣẹlẹ̀ nígbàtí ó bá gbérí kúrò láti rùkú ó máa ń sọ pé sami allahu liman hamida wọ ọlọ́run ọba rabbana lakal hamd ọpẹ́ títí ẹni àbí ẹ̀yìn mil as-samawati wa mil al-ard èyí ni pé ọpẹ́ tó kún sánmà àti èyí tó kún ilẹ̀ wa mil ma shi'ta ba'd min shay'in ba'd àti èyí kún àwọn nǹkan míì tó tún wù ọ Ọlọ́run Ọba so anábì tún máa ń sọ irú eléyìí náà ah, ok ah, ẹ jẹ́ ká parí sígà yìí lẹ́nu بكنا وان وليس ابي سعيد الخدري اتي عائشه رضي الله عنهما واني كان رسول الله صلى الله عليه وسلم اذا رفع من الركوع النبي صلى الله عليه وسلم تيوبا بري لاتي ركوع وتم صلي بامي ربنا لك الحمد ملء السماوات والارض وملء ما شئت من شيء بعد اهل الثناء والمجد احق ما قال العبد وكلنا لك العبد اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجلد منك الجد so àdúrà yìí náà anabi sàlá sàlám náà ó tún máa ń ṣe eléyìí so àwọn síyàgì ohun tó dáa náà ni ká gbìyànjú àti mọ̀ wọ́n ká máa ṣe èyí ìjọ mi ká ṣe èyí ìjọ mi tó wáyé pé ọ̀kan náà sì ni a ní agbára láti láti ha sórí ó dáa ká fi ṣe àlékún lórí sami allahu liman hamida rabbana walakal hamd katuwa ṣe àdúrà náà mo rò pé a ó dá ìdánilẹ́kọ̀ọ́ ìdúró báyìí torí àsìkò lágbára ọlọ́run tí ọlọ́run bá sọ èmi wá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a wà parí àlàyé lórí àwọn àdífì méjèèjì ètà ṣe tó ṣe déédé pẹ̀lú èròǹgbà ọlọ́run àti ẹ̀dùsẹ̀ ọlọ́run bá kó fún wa ládẹ̀ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run bá kí òfòrí ẹ̀jẹ̀ wa سنة تفضل نعم hmm. àkọ́kọ́ ni pé ó láti jẹ́ pé ìrun tẹ́ máa kí pẹ̀lú ìrun tó wùn ún kí raka àwọn nkaka kan ni so understand raka àwọn nǹkan so kò wá ní jẹ́ pé èèyàn kírun irun títí ẹ̀ ní raka mẹ́rin èèyàn fẹ́ kírun raka méjì sẹ́ni pé rákà náà ṣe déédéé tó bá kù ní imam òun parí tiẹ̀ ẹ̀yin parí ti òun ò tí ì parí tiẹ̀ kò irun raka méjì péré kí ó sì kún raka mẹ́rin so wọ́n láti wọ́n láti ní àmì ni pé wọ́n láti ṣe déédéé níbi rọ̀kàáàtì irun and then pàápàá jùlọ kìí fi bẹ́ẹ̀ wáyé torí pé kí ni tó yá pé ìrun àsùbá ní í sìn kò wọ́pọ̀ nínú ẹni tó ń kírun lẹ́yìn àsùbá tó ń kírun náfìlà lẹ́yìn àsùbá dé pé yọ àwọn mọ́sálásí ń bẹ́lòmíì tó kírun tí ó wà kírun lẹ́yìn rẹ̀ pé òun kí ọ̀ràn àyàn ìmáàmù kí náfìlà kò wọ́pọ̀ bákan ẹni ó ń kí irun náfìlà lọ́sàn ń tá ní pé irun náfìlà rákà méjì méjìlá kí irun abdul àbí rákà mẹ́rin ni so pé ẹni tí ó ń kí irun náfìlà yẹn irun ò ara wọn Na. ṣùgbọ́n bó bá ọwá jẹ́ pé ẹnìkan ti kírun ọ̀ràn àyàn ẹ̀yìn náà wá tó wá fẹ́ kírun ọ̀ràn àyàn míì kọ̀ wá sí ẹni tí a fẹ́ fi síwájú làwọn ní àfáà yìí tẹ́ ti kírun ẹ̀ bá bá wa kírun so irun tí ẹ ó ti kí tiẹ̀ ní ọ̀ràn àyàn èyí tí ó wà kí ní ìsìn ni ó jẹ kó dàbọ̀ ẹ pé rákà mẹ́rin náà ni náfìlà ni kò sábò nínú ẹ̀ so eléyìí ni ẹ lè tẹ̀lé torí ìdí èyí ṣùgbọ́n àbí kọ́ yẹ pé èèyàn kírun rákà méjì ẹ̀yin náà fẹ́ kírun ọ̀ràn ẹ̀yàn rákà méjì so kò sí aburú kẹ́ tẹ̀lé lẹ́yìn ṣùgbọ́n kí ni ò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ èyí tó fi bẹ́ẹ̀ wọ́pọ̀ náà ni pé èèyàn bárun pẹ̀lú imam ó wá ń parí ìrun rẹ̀ ohun tó máa ń ṣẹlẹ̀ mọ́sálásí pọ̀jù nìyẹn èyàn kírun pẹ̀lú imam ṣùgbọ́n wọ́n ti síwájú ẹ̀ pẹ̀lú àwọn rọ̀kàát ẹni ó wá wọlé òun sànrún eléyìí ń sànrún ẹ̀ padà ẹni ó wá wọlé wá tò ní ẹ̀gbẹ́ rẹ̀ èyí tí máa ń ṣẹlẹ̀ nu ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ yóò ní à òun kí èyí pé òun sàn tó òun padà ni tó irú yẹn kò sí aburú nù ẹ̀ kò ní ìdí pé kọ́ tẹ̀lé òun ó lè tẹ̀lé that is ẹni tí masbuk tí imam síwájú ẹ̀ pẹ̀lú àwọn rakaat tó ń sàrùn ẹ̀ ẹn tó wọlé ó lè ṣe ìtìmam pẹ̀lú ẹ̀ kò sáàbúrú tó máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní mọ́síláṣí nìyẹn ṣùgbọ́n tí irú ti bí náà bá wá wáyé kò sí aburú nù ẹ̀ tí a bá ní mọ́síláṣí ńlá kan tó yẹ pé àfa wa yọ gbọ́ mébi ìdánilẹ́kọ̀ọ́ níbì síwájú kó tó ń wá sí àdúgbò láti wá kírun fún wa. Si

èmi ò rí ṣùgbọ́n kò sí aburú ká ṣe àyẹ̀wò rẹ̀ tí ó bá wà á rí àyẹ̀wò rẹ̀ náà torí pé ìdáwà náà ń sọ nìyẹn so ó sì ti ẹ ká wá ẹ̀rí fún síwájú ká tó máa sọ àìkí dúó lórí hamdan tayyiban mubarakan fi ká dúó lórí ẹ̀ àti máa fi àlékún àlékún yẹn so wá nù súnà nabi sallallahu alaihi wasallam a ṣe àbẹ̀yẹ̀wò nígbà tó yẹ pé àti parí آه، وانتم وانتنصر علوري إن شاء الله تعالى إيه، نعم عليك السلام ẹ̀yìn náà ohun tí ó wà náà ni pé àwọn obìnrin wọn kì í kírun wọn kì í gbé ohùn sókè débi pé gbogbo èèyàn ni wọn máa gbọ́ ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀rùn tá à ń kí ní jahariyan àwọn náà ó kí ní jahariyan torí pé wọ́n máa fúnra wọn gbọ́ ṣùgbọ́n àfẹ́ kódà kọ́ yẹ pé ọ̀rọ̀ ni obìnrin máa ń sọ àfẹ́ kó gbóhùn sókè ju ohun tí àwọn èèyàn nu ilé ọmọ gbọ́ débi pé wọ́n máa fi gbọ́ ohun rẹ̀ ń tí ò bá ní dẹ̀lí tí ò bá ní ìdí pàtàkì so ohun tó dáa fóbìnrin náà ní kó máa rẹ ohun rẹ̀ ńlẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń rẹ ojú ẹ̀ nílẹ̀ láti wo ọkùnrin míì bẹ́ẹ̀ rẹ̀ ni kìí ṣe tí ó dáa láti jẹ́ pé obìnrin wọn máa sọ̀rọ̀ ẹni àwọn máa gbọ́rọ̀ ẹ̀ àfi tó wá pé ó ń kẹ́kọ̀ọ́ ni ó fẹ́ ṣe béèrè ni àbí ó fẹ́ rajà ni gbogbo àwọn nǹkan tó jẹ́ pé ọ̀ràn ẹ̀yàn ni kò sí bó ṣe lè ṣe àfi kó sọ̀rọ̀ kò sáà ní pé ó di lòun so eléyàn kò sí aburú nù ẹ̀ kò yẹ ṣùgbọ́n tí ò bá ní ìdí pàtàkì obìnrin wọn àfẹ́ kí wọ́n máa gbóhùn sókè so nínú oorun náà wọn ó kéwu tiwọn náà jahariya ní gẹ́gẹ́ bó ti wá nínú ọkùnrin ṣùgbọ́n wọn ò ní gbé ohùn sókè tó obìnrin torí pé obìnrin àwọn náà lè ṣe imam fún ara wọn ìgbà irun tí yóò kí ní magrib àti ìṣá kò ní kí ní siriya yóò kí ní jahariya náà ni àwọn tán wà lẹ́yìn rẹ̀ náà máa gbọ́n tí ó ń kà so kì í ṣe pé yóò gbóhùn sókè pátápátá ṣùgbọ́n náà. yóò kírun yóò gbé ohùn rẹ̀ sókè gẹ́gẹ́ bó ti ń kí naturally náà ni so yóò gbé ohùn rẹ̀ sókè ṣùgbọ́n kò ní pọ̀ ju ẹni tó yẹ lọ náà alex náà. jáde mẹ ó fi hàn wá pé tí imam bá ń ka kí ó sókè ó yẹ káwọn ọmọ gbọ̀ngàn tí. ó ń kà. ọ̀tọ̀ tó kọ́mọ̀ jùlọ ìwé tí ìmọ̀ bá ń kà àwọn náà máa ń kà tẹ̀ tó àwọn ẹgbẹ́ tó fi ṣe àpagbé bá ìmọ̀ bá ìgbà ń kà títẹ̀ silent fi lọ pé ó ń pọ̀ sí gbogbo ẹ̀ kì í táwọn wá fi dákẹ́ ọ̀hún káwá ló kà tiwa ọ̀pẹ̀lú ẹ̀rí tẹ̀ káńsẹ̀ mi ò rí ẹ̀rí kan tó tó sọ́pọ́tì eléyìí o wọn fẹ́ bẹ̀rẹ̀ sí pé ṣé ẹ̀rí wà fún ìyẹn àbí ẹ̀rí tó wà nípa táwọn tẹ̀lé ìmọ̀ náà ni ẹ̀rí wọn náà ni pé anẹ́bùsà sálẹ̀mí kò sí ìrun fún ẹni tí ó bá kírun láìka súrọ́tùl fatiha ọ̀pọ̀lọpọ̀ ọgbà wọn ò sọ̀rọ̀ lórí súra wọn tó ń sọ̀rọ̀ lórí ẹ̀ náà ni orí súrọ́tùl fatiha torí pé ó di dandan kéèyàn ọkà tí oyún ni wọ́n sì ń dandan pé èèyàn láti kà ó wà lẹ́yìn imam tó ń kírun jàríyàn àbí sìríyàn ni ó láti kà so ni fi àwọn míì ni wọ́n sọ pé àìdá kọ́kà sọ́kàn àbí kọ́ pé níbi tí imam bá ti rọra dáa yọ sáré kà ó àwọn mọ́dábà Imam Ahmad náà nínú àwọn ọ̀rọ̀ míì ṣùgbọ́n èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá àwọn tí wọ́n fi rinlẹ̀ ò náà ní pé imam èyàn ó da ẹni nígbà tó bá ń ka tiẹ̀ so kéwu ti imam ò náà ti ní ti àwọn ọmọọmọ rẹ̀ ṣáyìnà ṣáàrìkìsàn èèyàn ọbẹ̀ kí mọ́gbé ọ̀rọ̀ àwọn tí wọ́n ń gbé ìṣá ìkó gẹ́gẹ́ bí ìmọ̀ díẹ̀ díẹ̀ ó kọ́ pé wọ́n ní ìdáàbò pé wọ́n ti sọ́lá. fọlá sọlá sọlá ilé ẹ̀mọ̀ fún ọgbà náà. bó ni o ṣe ṣe òun sì fẹ́ ọbẹ̀ kí wọ́n bí ìlú tiẹ̀ ṣé bó ni o ṣe ṣe àní bó ni o ṣe dá àbí tó ṣe ṣe kó kí wọ́n bí ìlú tiẹ̀ bọ́lẹ̀ bẹ́ẹ̀ kó ní àbí kọ́jọ́ yẹn wọ́n ní kó bí kí wọ́n bí ìlú kó wá. wọ́n ìdá ọ̀kìbọ̀tì sọ̀lá fọlá sọ̀lá ta ilà mafurudọ̀ yẹn lásọ̀lá ta náà filẹ̀ kò sí ìrun náfìlà lásìkò gbà náà àfi ọ̀ràn ẹ̀yàn tí wọ́n fẹ́ kí ṣùgbọ́n tí irun wọn fẹ́ kí ọ̀ràn ẹ̀yàn tiẹ̀ náà ó sì ní láti tẹ̀lé ń tẹ̀lé ni torí pé nínú àsìkò rẹ̀ náà ló wà so yóò kí pẹ̀lú àtẹ̀lé ara wọn ni so òun máa dá tiẹ̀ kí ṣùgbọ́n ohun tí àwọn èèyàn sọ ohun tí àwọn afá ń sọ̀rọ̀ lórí ẹni pé kò ní í dá láti jẹ́ pé òun wà lẹ́yìn ó ń dárùn kí táwọn sì ń kí jama yóò lọ sí àìdá àrábà mọ́sálásí yóò kì tiẹ̀ nígbà tó bá kí magrib tán tó bá wá bá nù ìṣá kò sí aburú náà yọ wà bá wọn kí n tó lè mú kí ìṣá pẹ̀lú àwọn èèyàn síwájú kó tó kí magrib àyàfi kọ́ yẹ pé àsìkò ìṣá yẹn ó fẹ́ kọjá ohun tó lè mú kí ìṣá láì tí kí magrib àyàfi yẹ pé àsìkò ìṣá yẹn ó fẹ́ kọjá yóò sì ṣòro torí pé àsìkò magrib àti ìṣá dọ̀rúurì rẹ̀ ó ń kọjá pẹ̀lú tòlú ìfàjìrì so ilé ó ti kú dápa dáadáa wípé kó sì tẹ̀ tíìbù ẹ̀ yóò kí irun magri síwájú kó tó kí àìṣà so láti máa ń lu òfin wípé yóò dárùn kí lẹ́yìn táwọn èèyàn sì ń kírun yóò ra bọ́ sí ẹ̀gbẹ́ yóò kí magri bẹ̀ yóò sì asáré bá wọn ní lẹ́nu ìṣà ṣe ṣé yóò lè tẹ̀lé. imam pẹ̀lú àníyàn pé ó ń kí magri, na magri, rákà mẹ́ta ni ìṣá rákà mẹ́rin ni so now for example káti ẹ̀ wá rí pé ó bẹ̀rẹ̀ èrò pẹ̀lú wọn ṣé yóò sálámọ̀ síwájú imam ni so irun wọn ò ṣe déédéé torí pé rákà mẹ́ta ni magri, rákà mẹ́rin ni ìṣá so wọn ò lè tẹ̀léra wọn so ibi tó ti lè tó ti lè wọ́ọ̀k náà ni tó wọ́n kí dhuhr ó lè kí lẹ́yìn ẹ̀ kí al torí pé rákà àwọn nǹkan náà ni so eléyìn kò sí aburú nú ẹ̀ ó lè kí nígbà tó ń kírun asìrì yẹn lọ kó ń kí pẹ̀lú àníyàn adhuhr torí pé rákà àti wọn nǹkan náà ni kò sí yàtọ̀ so àwọn afáàsì ní ìyàtọ̀ àníyàn yẹn kì í ṣe ohun gangan ni ànẹ́bí sọ pé fala taktalifu anhu ohun tí ó ń sọ wípé fàlá tàbí fún àánú ẹ̀ ó ti sọ ìdínú tó fi sọ wípé fàyídà ọ̀rọ̀ àfàyídà kábàárọ̀ fàkàbìrù wàyídà rọ́kàá fọ́rọ̀kàrù so àwọn iṣẹ́ tí wọ́n ń sọ nìyẹn wípé ẹ gbọ́dọ̀ ṣe síwájú imam for example àbí kẹ́ ẹ ṣe lẹ́yìn ìgbà tí imam ti ṣe tiẹ̀ tó ti pẹ́ ohun tí wọ́n sọ̀rọ̀ ẹ̀rù àbúwá wà sọ̀rọ̀ náà ẹ jẹ́ kí ẹ tó súnmọ́ mi pọ̀ <laughs> eh, àwọn lórí ìbéèrè tí wọ́n béèrè lẹ́kàn pé tẹ́ ẹ ṣàlàyé pé tí wọ́n bá fẹ́ kírun ẹni tó bá yìnrìn wá fún pẹ̀lú ẹni tó fẹ́ kírun ọ̀rọ̀ yìí pẹ̀lú ìdẹ́ máa rí ẹ̀mí tó máa máa fún ẹ̀mí sáyìn pé ó gbọ́ nígbà kan bọ̀ mí mọ́ bàbá tẹ́ tó wá ṣàlàyé ní sí pé tí èèyàn bá yìnrìn wá kó bá a kírun kó wà lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n tẹ́lẹ̀ yẹn bá ti sálámù òun máa dìde nítorí pé rákà mẹ́rin bẹ́yà bíi pé zuri àti asiri ẹ̀yẹ́ wá yìnbọn wá fi lẹ́yìn zuri tí yẹn bá ti sálámù òun wá fi jẹ ẹni yẹn máa kọ̀m̀pìtì. onílẹ̀ la sọ fẹ́yìn torí pé rákà ìrun wọn kankan náà ni mẹ́rin mẹ́rin ni. ok ok wọ́n tó wá fẹ́ kírun ọ̀rọ̀ yàn hmm. ó wá dúró sẹ́gbẹ̀ẹ́ tó yànnà á fi méjì hmm. báyà ó wọnú mọ́ọ̀sì ó rẹ́ nìyẹn ó dúró sẹ́gbẹ̀ẹ́ àwọn míì máa nọ pé rárá pé àwọn ìyànnà á fi làwọn ẹ̀kọ́ tẹ̀lé máa dúró so wọ́n ti mo gbọ́ yé ni pé kò sábúrú bẹ̀ tí ẹnìyẹn bá yànnà á fi tẹ̀ tán kí ẹnìyẹn kọ̀m̀plìtì ti irun tẹ̀ ṣùgbọ́n nínú nǹkan tẹ́ ṣe ṣàlàyé nìsín ni pé irin yóò papọ̀. wọ́n alákùnlé àrùn tí wọ́n lè jẹ́ pé tí wọ́n ṣe kìí ẹ̀sẹ̀ ni pé ẹni tí ó bá ń ṣe ó bá ń kí kọ́sùrù pẹ̀lú tó ń pèrò rẹ̀ rákà méjì ni ẹni tó ń kí kọ́sùn rákà mẹ́rin lẹni tó ń pèrò so ẹni tí ó ń kí méjì àwọn tí wọ́n ń kí mẹ́rin lè kí ní ẹ̀yìn wọn so ẹni tó ń kí méjì nìkan ni ò lè kí lẹ́yìn ẹni tí ó ń pèrò so ìdínú nígbà tó sì jẹ́ pé a ní a lè kírun lẹ́yìn ẹni tí ń ṣe náfìlà pẹ̀lú ẹni tó ń ṣe farilla wallahu alam bóyá àwọn náà ní ẹ̀rí wọn ṣùgbọ́n àlàyé ni tó rọra pọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ ákìrún lẹ́yìn àti alfarida hmm, bẹ́ẹ̀ni torí pé òun náà kò kò ṣẹ̀ṣẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ torí pé àwọn àfáà làwọn tó wọ́n sọ pé kò tọ́ láti kírun lẹ́yìn rẹ̀ náà àwọn lẹ́yìn sọmọ kí wọ́n àfáà ni wọ́n <laughs> àwọn náà sì lẹ́yìn ó lẹ́yìn pé àwọn àfáà wọn lòún tẹ̀lé àwọn náà àgbàlagbà àfáà ni táwọn náà ṣe tó ní ìmọ̀ lórí àwọn kìíní ṣùgbọ́n ẹ̀rí oníkálùkù ni ó yàtọ̀ so tóun bá sọ pé náfìlà mú kí mọ́ mọ́kìrún ẹlẹ́gbẹ̀rin nígbà tó pé ọ̀ràn yẹn ni wọ́n kí kó náà sábú torí pé ó láwọn àfà tó ní kò lè kírun ní ẹ̀yìn rẹ̀ so etí èèyàn bá mú nú ẹ̀ tó bá mú lò nínú ẹ̀ kò sí aburú nú ẹ̀ tó a lè rí nù jókòó wa báyìí ní tẹ́rí ọ̀rọ̀ ẹ̀sìn ní ó simple ju tí a máa fà lọ nínú jókòó wa a lè rí ẹni tó yẹ pé ẹ̀rí ti àwọn tó ní àní kírun lẹ́yìn ó ní ọ̀ràn èèyàn kò ní kírun lẹ́yìn náfìlà ló fi jókòó lọ́kàn àti ẹ̀kó sì yun gan lọ́dà jù torí pé ẹ̀sìn ìpín náà ni a fẹ́ ká ní ìfọkàntán lórí gbogbo tá a máa ń ṣe tó bá pé ẹ̀rí àwọn tàfà yìí ló fi jókòó lẹ́mìí tiẹ̀ òun náà ni kó mú ṣe kò sáburú kankan nù ẹ̀ torí pé àwọn èèyàn náà àfà ni wọ́n náà Allahu alam.

akànlẹ̀ dẹ́wọ́ra lókè tá a mọ̀ pé kúrán nìka ni a mọ̀ distọ́pù lágbájá ṣùgbọ́n ọ̀rọ̀ wa kò mú wa dẹ́sẹ̀ torí pé ọ̀ka kúrán sókè wọ́n sì ní wọ́n ìdá kúrẹ́ alukúrán fàstẹ́mì ọ̀lẹ́wù wọ́n sì tún nígbà tá a máa ń kàtẹ́ ń gbọ́ nu ẹ̀dá ẹ̀ẹ̀mọ̀ gbọ́ ẹ̀dá ni ṣùgbọ́n gbà tá a gbọ́ dídá lè wa kò jẹ́ ọ̀rọ̀ ẹ̀yẹ̀ àyàfi tá a lọ́mọ ìpébọ́yá à ń distọ́pù ẹ̀ lókè a lè lọ abọ́sẹ̀gbẹ̀ẹ́ ohun tí wọ́n mọ́ bí ti ẹ̀ lọ bákanáà ìmáàmù kí kò kéwú sókè ó ń kéwú jẹ́ẹ́jẹ́ ni tó fi hàn pé náà kéwú wà lórí wa nígbàtí ìmáàmù bá ń ké jẹ́ẹ́jẹ́ àwa náà ké nígbà tó bá ké